Hébérù orí kẹtàlá àwọn onígbàgbọ́ ní láti fẹ́ràn ara wọn ẹ má gbàgbé láti máa ṣe àlejò nítorí nípa àlejò ṣíṣe àwọn ẹlòmíràn ti ṣe àwọn áńgẹ́lì lálejò láì mọ̀ pé áńgẹ́lì ni wọ́n ẹ rántí àwọn tí wọ́n wà lẹ́wọ̀n kí ẹ ṣe bí ẹni pé ẹ̀yin náà wà lẹ́wọ̀n pẹ̀lú wọn ẹ tún rántí àwọn tí à ń ní lára pẹ̀lú nítorí pé inú ayé ni ẹ wà síbẹ̀. Si irú nǹkan wọ̀nyí lè ṣẹlẹ̀ sí ẹ̀yin náà ohun tí ó lọ́lá ni ìgbéyàwó bẹ́ẹ̀ ni ó sì yẹ kí gbogbo yín kà á sí ibùsùn tọkọtaya gbọ́dọ̀ jẹ́ aláìléèérí nítorí ọlọ́run yóò dájọ́ fún àwọn oníṣekúṣe àti àwọn àgbèrè ẹ má jẹ́ kí ìfẹ́ wo gbà yín lọ́kàn ẹ ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ohun tí ẹ ní nítorí ọlọ́run fúnra rẹ̀ ti sọ pé. n kò ní fi ọ́ sílẹ̀. Si bẹ́ẹ̀ ni n kò ní kọ̀ ọ́. bí ó bá rí bẹ́ẹ̀ a lè fi ìgboyà sọ pé. olúwa ni olùrànlọ́wọ́ mi ẹ̀rù kò ní bà mí ohun yòówù tí ènìyàn lè ṣe sí mi. ẹ rántí àwọn aṣíwájú yín àwọn tí wọ́n mú ọ̀rọ̀ ọlọ́run wá fún yín ẹ ronú nípa iṣẹ́ wọn àti bí wọ́n ṣe kú kí ẹ ṣe àfarawé ìgbàgbọ́ wọn bákan náà ni jésù kristi wà lánàá lónìí àti títí láé ẹ má ṣe jẹ́ kí oríṣiríṣi ẹ̀kọ́ àjèjì mú yín ṣìnà ohun tí ó dára ni pé kí ọkàn yín gba agbára nípa oore ọ̀fẹ́ ọlọ́run kì í ṣe nípa ìlànà ohun tí a jẹ tàbí ohun tí a kò jẹ irú ìlànà bẹ́ẹ̀ kò ṣe àwọn tí ó ń tẹ̀lé e ní àǹfààní a ní pẹpẹ ìrúbọ kan tí àwọn àlùfáà tí wọ́n ń sìn nínú àgọ́ ti ayé kò ní àṣẹ láti jẹ nínú ẹbọ rẹ̀ nítorí nígbà tí olórí àlùfáà bá wọ ibi mímọ́ lọ wọ́n ń fi ẹ̀jẹ̀ ẹranko rúbọ fún ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n sísun ni wọ́n ń sun ẹran ẹbọ wọ̀nyí lẹ́yìn ibùdó bákan náà ni Jésù ó jìyà lẹ́yìn odi ìlú kí ó lè sọ àwọn ènìyàn di mímọ́ nípa ẹ̀jẹ̀ òun tìkára rẹ̀ nítorí náà ẹ jẹ́ kí a tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó kí a gba irú ẹ̀gàn tí ó gbà nítorí a kò ní ìlú tí yóò wà títí níhìn-ín ṣùgbọ́n à ń retí èyí tí ó ń bọ̀ nítorí náà ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìsìn sí Ọlọ́run nígbà gbogbo nípasẹ̀ Jésù èyí ni ohun tí ó yẹ gbogbo ẹni tí ó bá ń jẹ́wọ́ orúkọ rẹ̀ ẹ má gbàgbé láti máa ṣe rere kí ẹ sì máa fún àwọn ẹlòmíràn nínú àwọn ohun ìní yín irú ẹbọ yìí nínú Ọlọ́run dùn sí kí ẹ máa gbọ́ràn sí àwọn aṣíwájú yín lẹ́nu kí ẹ máa tẹ̀lé ìlànà wọn nítorí wọ́n ń ṣe akitiyan láì ṣe àárẹ̀ láti tọ́jú yín pẹ̀lú ọkàn pé wọn yóò jíyìn iṣẹ́ wọn fún Ọlọ́run ẹ mú kí iṣẹ́ wọn jẹ́ ayọ̀ fún wọn ẹ má jẹ́ kí ó jẹ́ ìrora bí ẹ bá mú kí iṣẹ́ wọn jẹ́ ìrora fún wọn kò ní ṣe yín ní àǹfààní ẹ máa gbàdúrà fún wa ó dá wa lójú pé ọkàn wa mọ́ ohun tí ó dára ni a fẹ́ máa ṣe nígbà gbogbo nítorí náà mo tún bẹ̀ yín gidigidi pé kí ẹ máa gbàdúrà fún wa kí wọ́n bá a lè dá mi sílẹ̀ kíákíá láti wá sọ́dọ̀ yín kí ọlọ́run àlàáfíà ẹni tí ó jí jésù olúwa wa dìde nínú òkú jésù olú olùṣọ́ àgùntàn ẹni tí ó kú kí ó bàa lè fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe èdìdí májẹ̀mú ayérayé kí ó mú yín pé nínú gbogbo ohun rere kí ẹ lè ṣe ìfẹ́ rẹ̀ kí ó lè máa ṣe ohun tí ó wù ú nínú yín nípasẹ̀ Jésù Kristi ẹni tí ògo wà fún láé àti láéláé àmín mo bẹ̀ yín ará kí ẹ gba ọ̀rọ̀ ìyànjú wa yìí nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín mo fẹ́ kí ẹ mọ̀ pé wọ́n ti dá Timothy arákùnrin wa sílẹ̀ ó ti jáde lẹ́wọ̀n bí ó bá tètè dé èmi àti òun ni a ó jọ rí yín ẹ kí gbogbo àwọn aṣíwájú yín àti gbogbo àwọn onígbàgbọ́ àwọn ará láti Ítálì kí yín kí oore ọ̀fẹ́ Ọlọ́run wà pẹ̀lú gbogbo yín.